mo lè kí gbogbo àwọn àgbààgbà ti ilẹ̀ káàrọ̀ òjìrè tó wà níbí ìkọ́nu yín náà ni gbogbo wa táwa bá ṣe nǹkan rere lọ́jọ́ òní. bàbá wa ọ̀dọ́ ilé Oòduà mo ọlọ́run Olódùmarè a máa bá mi fún yín ní okun àti agbára ìjẹta. E àjọ wà ní òtúfẹ̀ níbi tí ojúmọ́ ti ń mọ́ wá tí a wá sí ilé Odùduwà tí Ọlọ́run lò yín láti gbé kalẹ̀ ní orírun gbogbo wa mo kí ọkùnrin obìnrin tó wà níbí àti ọmọdé àti àgbàlagbà mo fẹ́ kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i òní ọjọ́ ìbí ọ̀dọ́ lérò dùà láti orírun ibi tí ojúmọ́ ti ń mọ́ wá mo fẹ́ kí gbogbo wa kẹ bá mi pẹnubọ̀ kẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá ẹ bá mi pàtẹ́wọ́ níbi tí ibikíbi tẹ bá wà fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ní orírun wọn ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa kò tẹ́ mi lọ́rùn o kò tẹ́ mi lọ́rùn o agbára ẹ̀rọ gbohùngbohùn ó wà lọ́wọ́ mi kò tẹ́ mi lọ́rùn o àwọn àgbàlagbà tó rí adé mo lè yọ̀ǹda wọn mo lè ní kí gbogbo yín dìde kẹ́ ẹ káwọ́ sókè ó yẹ pàtẹ́wọ́ yẹn tẹ́ màá fẹ́ káwọ́ sókè ẹ ṣe ẹ ṣe agbátẹ̀yìn náà adé o ẹ nídàgbà ìyá lágbára Olódùmarè ọmọ tìyín náà wọ́n gbélé ayé ṣe nǹkan rere ẹ̀yin náà gbélé ayé ṣe nǹkan rere bàbá dáadáa ni bàbá yìí wọ́n ní báwo ni mo lọ ṣe kábíyèsí mo ní kàwá ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nílé tẹ̀fẹ́ wá sí a sì ń ṣe àjọyọ̀ yẹn àti bàbá ọ̀ṣọ́bà sọ̀rọ̀ lánàá ẹni tó mo máa súnfẹ́ ní à. Ah mo ní bàbá fẹ́ kí n lo egbé nìyẹn o egbé náà fẹ́ kí n lò ó dẹ̀ òsì wá o ọ̀pọ̀lọpọ̀ ó àgbà wa ti sọ gbogbo ẹ̀ nù ṣùgbọ́n egbé tó wà ní ìsìn nígbà táwọn baba ńlá wa kò sí ẹ̀rọ tó ń tọ́ láti lo egbé báyìí ọlọ́run ní jẹ́ kí wáyà náà kó kọ́ ẹ̀kọ́ tó débi tó lọ wàhálà tó wà mẹ́ ní ìsìn nìyẹn egbé ò ṣe ń lò bí àwọn baba wa ṣe ń lò ṣùgbọ́n nǹkan tí ó kù táwọn bàbá wa ṣì fi sí orí ìtẹ́ òun náà ni mo fi ń ṣàdúrà fún yín mo máa lo ẹ̀dán ó lo ẹ̀dán kì í fọ́ nínú lédì apá ò kì í rọ ẹsẹ̀ ò kì rọ ẹ̀dán ó máa ń pẹ́ torí kí ẹ̀dán kó tó yọ kó tó dọkini àwòrán ti kù sàràsàrà ní agbára ọlọ́run olódùmarè bí ẹ̀dọ́ ṣe máa ń pẹ́ láyé ẹ̀yin náà ẹ̀ pẹ́ láyé ẹ ti pẹ́ láyé ẹ̀ túbọ̀ pẹ́ sí i ìrọ̀rùn lẹ máa fi lò gbà àdúrà ẹ̀dọ́ náà la máa bá yín ṣe lórí ìtẹ́yẹn gbogbo gbà nítorí pé asúdẹ báyìí òun ló bí ilẹ̀ ilẹ̀ òun ló bí àtẹ̀ àtẹ̀ òun ló bí ajomisanra ajomisanra ló bí ọ̀rọ̀ sífẹ̀ ọ̀rọ̀ sífẹ̀ ló bí èsè èṣe ló bí ẹ̀dán ẹ̀dán ló bí kí àìkú àìkú ló bí ká pẹ́ láyé tẹ̀pẹ́ tẹ̀pẹ́ olàgùtàn tẹlẹ̀ lágbára ọlọ́run olódùmarè máa tẹlẹ̀ pẹ́ o ọwọ́ ọ̀tá ò ní ká yín ẹ ní fàìsàn lògbà ẹ ẹ ń ṣe fó nílé ẹ ń ṣe fó lóko ẹ ń ṣe fó ara ẹ ń ṣe fó rẹ̀ yìn ẹ ń kàn ọ̀tún ẹ ń kàn òsì inú wa ń dùn sí yín àwọn tó láyé ń yọ́nú sí yín oṣù ayé ń yọ́nú sí yín àjẹ́ ayé ń yọ́nú sí yín emèrè lẹ́bọ̀lọ́ọ̀gùn ń yọ́nú sí yín oní jésù jésù ń yọ́nú sí yín onílé aláwọ̀ yá aláwọ̀ ń yọ́nú sí yín àwọn gbogbo ìtọ́lọ́run dá ń yọ́nú sí yín ẹ lágbára ọlọ́run lódùmarè ẹ̀yọ́nú ayé náà lẹ́ máa máa rí o ẹ̀rẹ́ ìyẹnú ayé làárọ̀ ẹ̀rí lọ́sàn-án ẹ̀rí lálẹ́ gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere gbogbo ibi tẹ́ fojú sí láyé ọ̀nà á máa gbabẹ̀ ní o àṣẹ lóní tí wọ́n bá ti rí yín wọ́n máa ṣẹ́ agbọ̀n lóní tí wọ́n bá ti rí yín wọ́n máa gbọ̀n jìnnì jìnnì jìnnì. ojú kan lóko ọ̀kẹ̀kẹ̀ báyìí ló máa ń sá wọgbó ọjọ́ tí ẹkùn tó bá ti fojú kan gbogbo ẹran ọjọ́ tí ọ̀pọ̀lọ́ bá ti fojú kan ejò ó fojú kan.